الصحيح وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم وبعد السلام عليكم ورحمة الله وبركاته ìyìn eh, ni islamic calendar ní ológun yọwọ́ mẹ́lẹ̀ oṣù oṣù kígàlà ọdọ́ málága ní oṣooṣù safar àti déédéé pa gregorian eh, ọdọ́ fourteen hundred and thirty nine àti déédéé pa gregorian calendar ìyìn ni iṣẹ́ òun rẹ̀ oṣù ni iṣẹ́ twelve Eh, November 2017 insha Allah karatuwa a babi kayan shane khulasatu nurul yaqini yini isa hisarun nabiyyi sallallahu alaihi wasallam wa ahlu baitihi حصار النبي النبي النبي sallallahu alaihi wasallam. وسلم that is adahi kuma adahi a nabi wa alibẹ́tì ìpáàbò kòló yà níbi muhammadu mẹgbẹ́mẹ sí bá kàmí káfìrí dúkẹrẹ bá níbi ní àgbẹ̀ǹkì àyẹ̀ ọmọ dúkẹrẹ bá níbi mẹ kọ̀ǹpẹ́ àmì káfìrí gbélé pàmì káfìrí yín ni mẹ kọ̀ǹpẹ́ àbàpà èyí gẹ̀ẹ́sì ẹ̀pá àbàpà yìí bìlábìlá bókì á dàbàpà sọmáyé dàbàpà sànà dàbàpà síhù mẹ àgbẹ̀ǹkì àlòlẹ̀ mìí. نبينا صلى الله عليه وسلم وده حصار أدهي أو إكده شي سانكشن ده ما أبو جانب سانكشن ما دوانا جان ما دوكو جمان for example ọgbọ́ kàyọ ẹni àmàdé mi a na-edu ọmọ ma na-edu ma mi sún na gbàdẹ́ ẹ̀ takubo ya na eje mama yo kakap abe ana edu me na nikita mo mi an ma chisu na no me me makole on ama chode ba madu bia nebi e akini ami kabri ne alu ma yo ke kama kabri ke yima kakuma du kere be be ki ale ba nebi muhammadu pa muhammadu o me ma ba ke ki ma de un ma gba ọ̀dọ́ àmáṣe káàbìrì lẹ́pọ̀ tọ́gẹ́hùn kàmí káàbìrì dúkẹrẹ bó má lẹ́mọ̀rọ̀ àkùrẹ́ṣùn ìǹkì sọ́rọ̀ ìsìlẹ́ẹ̀mí abúkàbú kùrẹ́ṣ màmí yúdà dó ìǹkì sọ́rọ̀ ìsìlẹ́ẹ̀mí ẹ̀pàtókà díìnì fílkọ̀bá ilì kìsí ní dábàá àmì iṣí ojújú òjòjì gbẹ́dọ̀ màṣínì gbà àmì tífíṣẹ́ nígbà àbẹ́yọ̀ bí yọ ọgbà ṣẹ́ni gbà àbọ̀ àbẹ́ ìgbọ̀ ṣẹ́nigbà bẹ́ẹ̀ kí dọ́ ìbàyí gbómìnà ṣẹ́nigbà dín ní òyìnbó ọ̀dọ́ anagalo yìí wà ní rẹ̀ gbómi mánì náà pọ́ màrọ̀ bùnú ṣẹ́nigbà dín ní àmọ́ ìyá ẹ̀yà lè gbogbo kàmáyà dín náà níbi àmẹ́wàá gbà yìí ẹnì kàákó jàbọ̀ káyọ̀ àdínní òkè olóbanẹ̀tẹ̀ pìí torugiwe kwato kabo ya ni wa mi ide te enge la le gbogbo kabo muna se ni wa ko ya nu mune mama wa kama ma dini legba ah ah ma nke planet bie bie na chi azamu ala qatl an-nabi sallallahu alayhi wa sallam ma plan kàkíní àníbi báyìí pa àmà mẹ́lẹ̀dù pa ó àmà mẹ́lẹ̀dù pa àjòkí mítìn máa mítìn máa lò ẹ̀wọ̀n máa pọ̀ fàìlànláìsì kó kí mítìn náà mọ́lẹ̀kẹ́ àká níbi bá máa pa bá nìtẹ̀. fàhásọ̀rọ̀tò máa níbi dàhí máa ó sanction wà á lò bẹ̀tẹ̀ búbú kò ló yàwó fi ṣáàbì fi ṣáàbì kó. Yeah ṣáàbù ṣáà ọ̀gẹ́nẹ̀ máa pé ó yá ni ẹjẹ́ máa ń ọwọ́ àná ẹdú ṣáàbù ṣe kọ́dá gbókà dó yá ni rẹ̀ pàtó gbókà kí dó yá ni àgbà south gate nù ọ̀gẹ́nẹ̀ máa kí ni akó ọwọ́ ka gbókà yẹ ọ̀gẹ́nẹ̀ kọ́ ẹjẹ́ máa lẹ́pàá kó ṣẹ́kádùn kọ́ ẹjẹ́ máa lójú ọyún bàánà ẹdú àná ẹdú yìí wò lópa pọ́. shaabu shi pati ya unka domo kuya mengo wowo branch kakwe branch ya mengo domo mwanshe shaabu wamani'u anhum arzak ona go kamenga riziki Allah kere buma ba ma ma stop riziki kinya ba man uyon kinya ba man hmm ami provision mata malan matum yu malan amewo miãŋe dze eŋu ɖo ne dókítà malan watafako ala an yakɔbalo lehum sulha ala yakɔbalo lehum sulhan abada watafako alumaŋɔ yɔ ala yakɔbalo lehum sulhan abada kakuma ba saŋɔru kpama ma gbe saŋɔru ama kpabo do kigba ne bi nyi ma ma protecta ne bi aka ne bi etsɔ mi ma ama nika ke yɔrɔ amɛ kame ŋu dukɛrɛ ba ne bi nyi mgbe e shogbo ya na mgbe ọlọpụ ya n'ebela mi benu hashim ma madọma medọkagwọ hashim chọrọ ata níbi ẹ̀kẹ́ tàdọ́mọ̀ bébí sàmọ́mọ́ e hashim le, òun sí hashim sọmọ kúrẹ́sì ọ́ ájú kúrẹ́sì òun sí àmì káfíìrì idú sàmájú kúrẹ́sì òun dẹ́dẹ́ má ṣe nadhani ku uko kwa kwa jecho mene na machekwa kuiki kwa kuma hmm? mele cho mokoliko ku mm -mm. kwa kuma mele ina taina ene chatama ama robo dede makpapo chakado ya ne maka cho makureishi machekwa kuiki correct lẹ́sà máa yí ayò kàràtú sí eré ọ̀yàn ọgbọ́kà yín ọ̀nà rẹ̀ dẹ̀yìn. nínú àjẹjọ kàtí ilé ilẹ̀ yìí màmọ́ tán kàtí kò má ṣe òun ilẹ̀ yìí. tá gbóhùn aṣọ ọjọ́ màá yìí sai ya bakara ta yi mama ni protection ni ki ma ma boyo je mama de daraja woni mu gbu ne ke change man mu gbu na change me ni ba ki won ne ba ma ni se mi ne je ma ki si se mi na le ki a hono karatu ba ba ko je mi ke se so ni bi ke na shi karatu kama ya mu ne ni ne na lungu ma le ni ma kula ni ane de akaka ma me lu to mo ya me ya ne ko ka to go je ni ne ji mo go ni e je ma hmm. to eh ọlọ́pọ̀ amárabọ̀ ya ne mẹ́ka pa kpọ́tsá kadu sa mo ma kurọ́ìsì ma ṣe kurọ́ìsì ayú ayú anibi ismaila ma ṣe ìbẹ̀rù ma ṣe ọ̀làkà òhìà todo olùkálẹ̀ yìí bible ẹ̀lígbà the <laughs> book of genesis chapter seventeen verse twenty-one fún àwọn gbẹgbẹlẹ genesis lẹ alki ismail shall be father of twelve nations twelve nations lẹ́sà mọ́ gbógi yọ̀wẹ́ kọjá níbi muhammadu uh, um, sayidina umar sayidina abakar umar usman ali muawiya yazidu lẹ́kìtì gbẹ́yì lẹ́màṣẹ́ta kọ́ ẹ̀kọ́. kwe ọmọ oh duk ìyẹ bible wá ọmọ alọ́lá ọ̀hà alẹ́ bible ọ̀nà ẹ̀lẹ́ màá dẹ́ ń awó ụmụ bó dúkìá wọn. eliko tọ́ abẹnú hashim ha kà ní ṣe kó abó kọ́rẹ́ṣ mbẹ́rì má ṣàmú bẹnú hashim ní àmàyálóyè àmàyálóyè má bó benu hashim mẹ́ta níbi àṣọ mi má yẹ ịdị. amma ni ke akaya ni ne to ne aka ma ni ke usop mi ti ngbo ke re ba ka me hu ma ka me amele tu pan ame hu lepi ti ma shi eh. ama bu to ame bula bi amu mu ne le tu hata ma mi ka bre bo o ne choge na ma bula bu amangu si beno ashi ma chichi na beno ashi mu abile won chichi turu ama pata ya ni di natakiti mamda ni yen me mama ne bi do pa mama yeni me gbe gbele mani ke pa me wan kavire kwa ni emen ke pa me wan kavire kwa ni emen ke pa me di ben kai me ono le agba ni o me ya do mo me pa ni meri to i do gelo ma ya lo jo mo ma sanction pa po ene duki tenga ya malan anno kada duki dene man ma ma ya le ga yene duki du malun ene duki ya male la le o o ja ne men de gola ke la le gola ni bo imire kakma lanu imire gbogbo dúkọ akẹ́wọ̀ ìṣọ̀gbẹ́ náà nìyẹn dún ìṣe alayekuba ló lẹ́gùn sulhan adada ma bọ̀ ṣe sulu pamọ́ ni bí màánà ma bọ̀ ń rú pamọ́ ni ilá ìdá asilẹ̀mú nàbí yàlẹ̀ kọ́tìlì ṣé dé ṣe màníkà níbi sọ̀rẹ́ndà ń má mamdu má mamdu pa ẹ̀ ń kẹ́ ẹ jẹ́ ayé ẹ̀rẹ́mu tọ́ fakarọ́tù salisa wakatabu matafaku alayhi fi sahifa ẹn kuma kaluma diw yiwu lẹ́tà ma yà kọ́ yín ọ̀tá kada oyè agreement kàkà mọ́ lọ́pọ̀lọpọ̀ yìí pàpọ̀ ṣàkàdó mẹ́wàá nkà yìí alùmọ̀ṣẹ̀dé màá sáyìn ẹ̀ sáyìn lẹ́kùn màá sáyìn yìí alẹ́kùn ha fílẹ̀kà abẹ́tì mamdu mamda ruti kaaba mamdu kolite yin kaaba wa kana zalika fi sanati sabi'a min an-nubuwa bi kan ya hapun pa pe odo ti bi kanabi kojo bi sha nabi ojo re mm nage to lai hmm. ta among ele to gele ọlọ́kàkà gbọ́lẹ̀ yìí ẹ̀gbàlẹ́ màmẹ́hùn káwọn bòjì abdulmanaf hmm. orin alọ́la dúró màkà wọn máa madoma mako cha mweria karatu kachiri gudu machane koja tugu yue kubone wasi mune katugu yole kuboja ne maka kwa kuya bumo madoma mangu kino malema umaro tibani walid iyeni wai hakum ekpabie cholo le kamene yake madoma me yako mikune ume uwezu to ume otitala na mo mimi dume Kume kpaa pa uchano la male kogoe lɛ to uma abe lɛ ma wɔdze tsi gɛni ma ya kɔta kada lɛ mamu da te kaba ɛda tɔmɔ lɛ kuma da yi ma aludzɔ yi bo bo ya yɔ dame ko benu hashim. mgbe benu hashim ma ọ gbabu yuma tí àkórí ma kó tẹ́dù ya na jẹ̀nu ma náà ló máa na kaf ó yá kaf mẹ́ni má ṣàbólá àbí kété ní tó dóhùn dójí benu hashim ìdójí yọ Amma Abdul Shams by Nofel. Duk mẹ́rìnhìn màdéwòbókù màjá sọ́bàtà àmà kọ́ tẹ́ran ayá ọmọ láì màmú yẹn kùmà náà yẹyẹ ò kó yẹ papò ebi tí ni pamọ́ màtí ni sọ̀bàtà gbogbo éèmù orí màtí ni lọ agbábókè alẹ́ mú lígidà mi káfíìrì pìtì bá màtí bí yọ lọ́pọ̀ níbi màá lé ègbè orí ègbè orí àwọn kì má dúpẹ́ kó nà yẹ ọba tó àtàbálẹ̀ màtínì jẹ àwọn màjọ mọ́lẹ́kùn màdé ṣọ̀bàtálẹ̀ ṣọ̀bàtálẹ̀ gbogbo ẹ ọ̀bàtà dóò màdé yóò dóò má ìwé ìwé ìbí má kúmáà bọ̀rọ̀ má dàbí má dojú dà má pàmì káfíìrì má má níbi ló pani mà wọ́yọ̀ là níbi lẹ́tẹ̀ dọ̀ má pọ́ kí ni wàá dó má wá dọ̀ má pani ẹ̀hún dókè á dà yín mú dà mẹ́rin ní abọ́ yìí kejì àná mẹ́rin náà fẹ́ dọ̀ ehun má àmọ́ yí lò dúdú má ní kí dùn yẹn ńlá ńlọ́ọ̀ mbéjì dẹ́ yẹ yìí ń bẹ̀ bọ̀ yẹ ehun má yìí màdí ọ̀bàtà lẹ́ gbogbogbò. anibi asọlọlọ alẹsọlọm ayọ nana kàkínní hi ẹ máa ṣe ọ plan yíyún lẹ́bà ọjọ́ mọ́lá máa dó dàhó ẹ̀dó dàhó lẹ̀ sáàkì yẹ wọ́n yín amọ́ ẹ̀hún lẹ́kọ́ lọ wọ́n yín ń níbi níbi kọla aláṣẹ aláṣẹ màkàrà níbi papò ngbélé wọn yín atẹ lọlọlọlọlọ papò ngbé màkọlà yi mẹmẹlẹ aka aṣọ mákẹtẹ kò yí ẹsẹ dàmá ngbélé dùn ọyìn tọnà takojú ọmọdé ńgà níbi ọ̀nà àkẹrùn kì hápùn dẹ ẹ̀dùn ńgà níbi lẹ́nu ìka wọn máa yà táwọn àbí tọ́lẹ́bì tàbítọ̀ bàbá gọ̀ àti òjò yà kọ́ àná ilé tó bó nú ọ̀nà àmọ́ nú àmọ́ káfìrí àmọ́ gújìjì àmọ́ káfìrí lẹ́ yà àmọ́ ọjọ́ ẹ̀ dùbì mẹ́ni ọ̀là àmọ́ ọjọ́ ẹ̀ má mẹ́rin dà hó alákìnà àmọ́ ẹ̀ṣọ́ má mẹ́rin alajika mẹ adukẹrẹ bá ma ọjọ àṣẹdùbí mẹ tiyan tó ló núgẹ má ṣe àkọ ọjọ dọmọ ní àmà kànú ọjọ ẹ má mẹdu dàhó mẹ abọjọ ẹ dàmà dàhó lẹ ọlà mẹ dúkà mẹ kọ jíu jíu jíu jíu jíu abọ́jú ẹ̀ má dùbì mẹ́ni ẹ̀ yẹ wọn yín má mẹ́ òun yà lẹ́nu oyé akáni muhammadu sẹni èmi ní ìkà ìmá jọgẹlẹ ní sàjẹ kàn ọmọ àwọn ẹka kìíní ọyìn ẹmẹ òun lẹkọọ lọ ẹmẹ àti oyè má yà dẹ yíyọ oyè má yìí dẹ ọyìn ẹmẹ kọ lọ níbà ọlàkẹ ẹka wọn ẹ kọlà iná ọlà dúkẹ kọ lọ máa kẹ ẹ ṣe é mí yẹ wọn yín ẹmẹ kọ lọ tó dúkọ yíyẹ má dùbì mẹni.

oyo yengo olele mu imugo bia yele de kubo yo batachi al ko jota la mata hole hiromo magane ko hmm ya bia ngo dogene lei ardi kile ardi mahana mai ma yomo ko do meta fa o do meta ma stop ma ma do agbayo katulele gudu tɔmɛge kulasa la lɛ piti asila ɛkɔ asila yɛ de ori oye kulasa ko lɛman tashara isilamu hasarat kuraisu anabi ya sallallahu alaihi wasallam abi islam kini gbani yɔn bo kurais maa bo ya nebi dahi maa hmm, ma sanction wa ali wa sabi fi sha'abi makkata ko ya ko ka makka wa mana wa anhum arzaku salata tanawati odo odo meta odo hmm, odo meta kalima bi sanction numa sanction lẹ́mọ̀ ọ̀bí ìtọ́gẹ́nà lẹ́pọ̀ owó òbíkí sanction lẹ́mú yágádà yìí bá sanction yàmú yágádà yìí ma kọ̀ntínì ha náà dùn má pọ̀ hijira tó làhàbẹ̀ṣẹ́ ẹ̀wọ̀n lẹ́lí tó hijira ṣe kúmá ló ti yá bá lady to kakini amadimanik melebumi nako bata yoyo ka netga ko megolo bata ma di judawa ko bata ma di un ko jele makubuk makpa mbok manu makwe ote onu ga nabi sallallahu alaihi wasallam bi on ma shuma ami sayyiduna bilal ọ̀rá ìdọ́wọ́ ọjọ́ ẹ̀hùn kí a kẹrẹ̀ bú wàyà wà kàkà kú màdútọ́ yọ wọ́wọ́ màdé èdò kẹrẹ̀ bọ́ mbékìsù ná màdé kò mọ́mọ́ mà kú tiyan mbékìsù déjú mà mà rọ ẹ̀la yọ má gbogbo tó gbogbo mọ́ ọ̀nà dábì xabá bẹ̀rù nà lọ́ọ̀rì. òun bíi ńlá abájọ ẹ̀wọ̀n kí sanction mà wọ́n adó má gbogbo ọdọ́ mẹ́ta kì í ṣe mèwúrí mà á lọ. Sanction ngom daba ko jama pa kwa mikavri mama ngo jak ma omi ma submit ni ma support man ma ngoma ko ye sanction le ka wala tene ne ta isionki ma batadu kamikavri kuma je kakini ma ma kopa mo ma ye ma kafiri ojo ofe mbe ki subo glopo ya ni bi muhammadu sanki iduka ki islam gino na ki compensate ma na ka àbẹ̀kí dópẹ̀ mi ìdópẹ̀ kó tọ omi alẹ́yà ọmọẹ́mí kékeré anabi asọ́lọ́gbà rẹ̀ sọ́lọ́mọ ẹ̀ náà yà ń gbó kàtí akọ̀là yẹ́ ni má asọ́lọ́kùn alẹ́yìn mi ajẹ́rọ̀ ó ṣẹ́kù wá yẹ́rọ mẹ́ ònú rọ mẹ́ dùn náà kí ni kó gbó mẹ́ ní. ilá olú kíkí mọ́wọ́ dẹ́tàn fílkùrùbà bàkú òfèdè ní pápẹ́ àmì ìhùmí ọlọ́pọ̀ àmì ìhùmí ọlọ́pọ̀ mi mẹ́ bùbú mẹ́kùlá pàmò mama se ko na do ye ma kula gen ama bo mama tu pele ma chu kolo po ya bi muhammadu gen eh to enyi ma du kere ba ma to da ni bi muhammadu ya ama ye ne ba du ka ma de ju ko muhammadu bu ko kai e ama ka di ni ye lam do joji ni ma ama ni ki le so meeting o kama ke yu bo ma piti kama ya mdu pan maali maidani bi dogele gbogbo hmm. kuma mi ke gbi punishment ni o yi gbogbo ọdọ mẹta ma ọba tó gẹ́nẹ lẹ́lí ha tó dá níbi muhammad ha sẹ́ńkì islam kọ̀mpẹ́sẹ̀tì máa kàníbi ẹni muhammad àfihàn kọ̀rọ̀bà mẹ́ni fọ̀dọ̀mí ìyẹn ìwọ́n gbọ́ ìbọ̀kì islam wọ́n dà wá ká wọ́n bòyà níbi muhammad iṣẹ́ akíní ilẹ̀ mọ̀nẹ́kọ́ gbogbo fẹ́ẹ̀hù ọjọ́ ẹni máa afa aláhùn إيه؟ على رسوله من أهل القرى فما أوجبتم عليه من خيل ولا ركاب أه ولكن الله يسلط رسله من يشاء أقول إيه؟ أجل إيه؟ من أهل القرى فلله وللرسول فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم نعم. aya kidai ya nidi kama maya lekwa mbi ko yoshe favor abuja nabi muhammadu sallallahu alaihi wasallam ene ka ngo ya yen a a be na nabi ye ngo de ki adini ke ma ni juma ni ke ngo ni jume ngo ti umbo ya nabi muhammad kin to amen ni juma yi tabale qur'ani o ka onde mo shi gbe le ngo wu mbi le ngo wu le e bi suratu suratul hashr aya ka nu da aya ke wanka ko aya ke aya ke bi aya ke bi to aya le de en ki akalu gbo oyo di favor mu be o ya ni bi muhammadu obata kama li to da ni muhammadu tu mama je sa papatan gbogbo ata kama li o ka me gbode to le islam favor ma lu gbo o ka de na'am aya aya ke bi ma الله على رسوله من أهل القرى من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين آه. واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء دولة بين دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه دقم أوكي e ayele Allah yeni wa ma afa Allahu ala rasulihi adama ile mane ko gbo wo duk ma ko ko so yoji ngbo ka do ma do ki feyo goka domo madoki ghanima hmm. fei uchugbo mada meje yugu na mikavri ramane bitane ume enga riziki makpe utuki yo mojo mkucha nga fangame mada goju japame ni enga riziki ma amdime ami lewu oge ni kimaja kuja mejaleni madoki fei atu ma afa allahu amenyi lewe ko allahu mudishe ngo afa ha le rasuli ngunu cheng ha fama àjẹ́fùtùm àléyí mìíkàílín wọlé àríkàbì ọjọ́ jẹ́ àmì náà yàn ábò máma ọmọ dìgbà pàmà pààyàn lápá ọ̀ ẹ̀hún kà ní takọjọ́ jẹ́ ọmọnì lélẹ́nu. wàmà ah, ah. àpá. ilé àpapẹ̀wọ̀n owó ilẹ̀ pẹ́ fọlẹ̀ láàyè wọlé rọ̀sùlì ẹ̀wọ̀n ilé owó ilẹ̀ àmẹ́gbẹ̀rẹ̀ yàn gbọ́ owó yìí. takɔjɔ dɛgɛ ya níbi du wọn mɔlɛ kìjɛ ŋa mi káfìrí ra ba ní tẹ́tà kẹwọn lẹ́mú di lè má yẹ bá ni ma afa ala ala rasuli mi alil kura kò yẹ ŋɔ abó alikari yẹ wò lele fẹlilahi ɛŋɔ ake ɔ alahu ɛna tɛ alahu ɔnu kɛ. walidhil qurba ami holopu ya ni bi anana anane mayu Wali waliyatama ba mo mayuku wal masakini ba mi masakin ameno bata ni sabili ba mi enaule kay la yakuna dulatan bainal aghniya minkum kiwe shawe kiata iri ma kiaje arida ko ni lale toro o ni agbade amana ni o me me meju ko mgbe mbe ki ni le un ele ki samadu ko pe ma pe o ma mbe le de o pe oyo ku yo ni sojo gbo ko yo ko ni pe o le anya ka won gbo anya li ele ti e suratu tauba an suratul anfal aya 41 un ma ya يامه يعني واعلموا أن ما غنمتم واعلموا أنما غنمتم من شيء من شيء دقوا واعلموا أنما غنمتم من شيء فإن لله خمسه وللرسول وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقون يوم الفرقون يوم التقى الجمعان والله على كل شيء قدير mẹ́gùbó kọjọ́ pẹ́ ó máa mi ẹgùbó kìí àpẹ́ ó máa fi sóra ẹ̀ ọ̀gá nànú mọ́ èmi wà lẹ́mu mẹ́kúmẹ́mà anamaha nímtum yéegi dẹ́ sọ wù kùmẹ̀ ìjàtà mẹ́ dégbà pàmò káfìrí dẹ́ òpẹ́hùn dẹ́ fẹ́ iná lélá kí kọ́mùsùnhó aláwẹ̀ náà tẹ́ ní yú kàkú yéyú mẹ́lú one fifty màdọ́kẹ́ kọ́mùsù wọlé rọ̀súlì oníṣọ́ yọ́ngọ́ ní kọ́mùsù kọ́gẹ̀ẹ́ walidhil qurba 150 ngodomo ngami wanana nana bolo po ya nebi waliyatama walmasakini wabni sabili mbuk makoma la ngozo sulide anmo ma afa wala ma afa Allah wala rasulihi min ahli alqura falillahi walirrasul walidhil qurba ikama kadumuromo sheu nu reshiu na chema maka omalen emda yemi gidai makini that is one fifth magane ko ena lacha na munafiki kai abajo hei anabi yuma chini ayi oju e se yuma lele akakubo lopo eleke mi one fifth adu kwe ife upa ile ni ma yi ihe oju e se yuma en ka obo robo boja nebi de kìdúpẹ́ kó bọ̀ lọ́pẹ́ òun lẹ́kí ní gbogbo àdé yóò wọ́n àmàdé tsokùsẹ̀ òun náà màdàzá bá ọmọ ọdọ́ mẹ́ta lẹ́yìn lẹ́kí tábẹ̀ àbẹ̀kẹ́ protection màdó wà mẹ́rin nàgbà tó gbogbo màá ń kí alójọ àbí màlíkọ̀ gá má gbọ̀rọ̀ mọ́ ní mẹ́rin ọmọ àmọ́ kama wa kẹrẹba níbi kama ẹlẹ pàtẹyìn ẹpa e lẹjà ńkọ làwọn tí máa lọpọ mẹwàá kàyà ló máa pa nbẹ́hùn pakójákadó máa kọ́ ni màá máa yá ju owó àwọn máa lè mọ̀ ní kíkó gbọ́ lọpọ mẹwàá kàkẹ́ àwọn yàrá máa lọpọ mẹwàá èjì lẹ yíyá yá ti ní màá pílà mí lẹ wọn ti wọn ọjọ́ jẹ́ náà níbi ní òru tani màá wéyìn mi dìfẹ́ náà lé òun àkẹrẹ bọ́ àníbi muhammadu i pàmò ni agoka compromise anya tegbe ba ma kabire wa chon bu ma tu so lenwe ma do agbe gba no ya keseke ma che su bi ke gba pala ko ani du ta pala le apala muna ka won gbo ko ila da o ma si ka daga mo o ta pala le do mo e won gbo ta be ke ni ki won ti do yewu ke wa ligi daga mo ide champa ado yo mo meleka le me he won ami mo ko ma si yo do anu òǹkàmọ́kọ̀ màṣẹ mà náà mọ́lẹ̀ láà ìlàhà ìlàlá a máa pé wà ní compromise pàmì káfìrí gami káfìrí yánu mọ́ máa pé àmà pàpà bí èyí òdúdú no compromise tọ ọmẹk ma ratanek ma defender nídìílẹ̀ favour kakọjọ́ dòun má dẹ̀ òun sì lẹ́ẹ̀ń wo má dòun má ìyẹn ẹ̀kẹ́jì. E mawaddata fil qurba eka gba fi surati zukhruf an ma as'alukum alayhi min ajrin illa mawaddatan fil qurba tu bi mi bi kino me tu me rami u shepo aje o men shida me me madini me baba me nu fere ku bolo fun mama jo kwa we do du ma to de du ge ni anibi ma ko ke ka ni o ya ri ma se muhammadu yi ko ma na gba do ka ma ke yuru ka ma mele pa ni ma di fe de wi ile se on ya ti do mo idi kwa kwa kone kibo jimela muma idi kwa kone kibo jimela muma todo abale koduki no no yakubo ya nabi muhammad mama la kunya pashi o sabo maduma kama nasibiya bila ku yaba mi ahlul bait eh nubo kaduma maduma kami ami rafida o shabi shi'a abila yidago kama defender mi ahlul bait eh ngoyo mala ma obo ahlul bait ma ma ẹ máa lè bẹ́ẹ̀ tó bú kó yọba ó nà mí èyí tẹ́tẹ́ mà ní kéré pé o máa bẹ́ẹ̀ kì bọ̀bọ̀ mà o bẹ́ẹ̀ lọ́ngọ́ kọ̀ndẹ́m emeju edifẹ́ ni malẹ́m dojo jí mẹ́ iye àmọ́ ya níbi papọ̀ ọ máa dọ́ ẹnẹ tún mẹ́ àmà yọ kàmọ́ ya níbi ẹ̀bọ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀ ẹnẹkẹ́ edifẹ́ ni wíìrẹ̀ yìí àmẹ́nu yìí máa kọjọ́ tó kó máa ń ẹ̀mí bó làwọn kó dájọ́ kọ́ edifẹ́ ni ẹnẹlẹ́dàbẹ̀ kí attack yóò dẹ̀ you attack his student wọ́n ṣàmì ṣe à mẹ́ra ìṣẹ́ ìṣàjọ́ kọ̀ngẹ́ṣì ẹnẹ́ káyà kùránì dìfẹ́ǹdì òkè wọlé gbẹ̀ mẹ́pẹ́kọ́ èkì kùránì ẹ̀kẹ́ ẹ̀ṣọ́ lè mà ń ṣe ní ṣí mà dìfẹ́ǹdì alólùbẹ́ẹ̀tì lẹ́mẹ̀ mọ́kànlá alólùbẹ́ẹ̀tì ọyọ́ ni yá nìṣá ànàbí lẹ́sùnà káyàdì mi nìṣá ìnẹ̀tàkọ̀tùnà gbogbo tó ti tẹ́lá ọ̀la ni yọ àkàkí ẹni lẹ́sùnà káyàdì mi nìṣá ìnẹ̀tàkọ̀tùnà ti tẹ́lá ala ìnàmá yorùbá lẹ́yìn ìwà kọ̀mọ̀rẹ́yẹsà àlàlbẹ́ẹ̀tì gbogbo ọjọ́ maka lòlùbẹ́ẹ̀tì rẹ̀ àmọ́ ẹ̀yà níbi ìwọ̀n àmàtí yóò dúdú gbogbo ọjọ́ sí kọ̀lá amátákì dúmákà máa lòlùbẹ́ẹ̀tì dẹ́nà mọ́ máa ń pa máa yóò gbókì jẹ́ gẹ̀ẹ́sìkìá yẹ fẹ̀dọ̀mọ́ gbóyà níbi muhammadu lẹ ìṣàbọ̀ alùsùnà wọ́n jẹ̀má àmà tírèsì gbogbo gbẹ̀gbẹ̀kì sàmì alùlùbẹ́ẹ̀tì lẹ́dẹ̀ gbàmọ́ lọ́pù lẹ́dẹ̀ gbọ̀lọ́pù kì máa sàmì alùlùbẹ́ẹ̀tì nídẹ̀ gbóyàbó lábà sàmì alùlùbẹ́ẹ̀tì náà tɔɔjɔ k'i ma nɛrɛ jo don wa ka ka tigi dɛ an y'a ne yɔ ŋɛŋɛnɛ kɛ ile ka di mi ɛɛ na a nɛrɛ jo mun nɛ na n y'a don mɛ ma yɔ jɔ mun nɛ ɔ la n da ne ka n y'a don mɛ n y'a gbɔ gba k'i da duka kina ke adu favor ma aya qurani gboki ko ma sabillahi wa li rasulihi wa dhil qurba qurba yana yebu ya nabi muhammadu falillahi khumsuhu wa li rasulihi wa li dhil qurba suratul anfal mbe adamu boja nabi muhammadu bollo pun ko yodu du ko huma ẹ̀hùn yàtí history kan láti ẹ̀mẹ́gbé kìkọ́ pẹ̀rẹ̀kẹ́ lọ́la mádùn. ọ̀yọ́ hmm. kí máa nẹ̀rẹ́ yóò dùn wọn oyo ma na reju bi oyo ki ma na reju do wa al akudalu ku me aile